أحسن تسبيح الله يجب إسياف مصنوبة وتنزيه أتيسي فلوبة ما وتقديسه وأتيسي فمفهوم وتعظيمه أتقبل تبيه لهم يجب أن يكون وقف الضوابط الشرعية ذلك ما تبيه في شريعة بكره ولا دور الأدلة النقلية كيف أما سيكلوا ẹ̀rí tí a rí gbanú kúrò àbí súnnà ni ولا يجوز قطاع بحال أن يبنى ذلك على الأهواء المدردة يقولون عليه كنا صلاة با يقوكا أتكون صلاة با كانوا يرى بك بك أراو أراو يجي جاء سنيوني أنا كنت يقولون با أبسي لوكا ربي يجيري كانوا يقولون لنا كانوا يتي كانوا يقولون لنا كنت بلوني كنت بلوني ولما تنفي بلوني أولي يرى وعني الله أمرنا منه pé ìbágbọ̀rọ̀gbọ̀rọ̀ ìbágbọ̀rọ̀ bá lọ́gbùgbà àti ìkẹyà ó ní ẹyìn ọ̀lọ́ ó lè máa ròyìn nǹkan mẹ́yìn pẹ̀lú àwọn nǹkan yìí máa ròyìn ọlọ́gbà pẹ̀lú ẹ̀ ó di ẹwà wọlá òtàrà wọlá áwòzù nọ́ọ̀n alfáàfíà àbí èròǹgbà tó jẹ́ burú àwọn àkíyèsàtàlùmọ̀ àkìlíyà káàfíà àbí ìmọ̀ àfiwé ọpọlọ ìdáǹbẹ̀ كما هو شان عند أرباب البدع المعتلين بصفات رب سبحانه وتعالى ويجب إنه وقع إنه بدع àwọn tí wọ́n hakú àwọn sísá ọlọ́wọ́n bá gbogbo ẹ̀dá tí bọ́dì lọ ọmọn kánà àtàmìd ti bábi tààrínà alàlàhàwà ìgbẹ̀rẹ̀ hódà mìírànlá gbogbo ẹni tí bá ń gbọ́kànlé ìgbé títóbi ọlọ́wọ́n bá lórí ìfẹ́ nú ẹ̀ láìjẹ́ pẹ́tẹ̀lé ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá fa iná oyazil nílò islam yóò ṣubú lọ́nà yìí ẹ̀yẹ́ká fi ànúwà minal batil tí yẹ kú sí ọ̀pọ̀lọpọ̀ ìké irọ́ wọ̀sánú fún minal dalal àti onírúurú ṣìnà جاء عن عبد الرحمن بن مهدي رحمه الله علي بن أصحاب عبد الرحمن أمام مهدي أنه باكي كم فكرة عنده أن الجهمية ينفون أحاديث الصفات أن كانوا ينفقوا أمام الجهمية فهو wọ́n máa ń takọ àwọn ááyà àwọn àhàdíìsì mọ́gbọ́n pa kífà wọ́n yẹ kún olóòna wọ́n máa dúbà pé Allahu a'zamu min an yusafa bi shay'in min hadha wọ́n máa bá jù bẹ́ẹ̀ lọ wọ́n bá jù dá máa gbòyìn pẹ̀lú pẹ̀lú pé àwọn fẹ́ pé ojú ti ọlọ́ọ̀bá Allahu azama an yunazila kitaban wọn ọlọ́wọ́ bá tóbi ju kó tó máa tún síra kalẹ̀ lọ aw yanzilu an yursilu rasulan àti kọ́ náà òjìṣẹ́ níṣẹ́ lọ ọmọ qadarullaha haqqa qadri wọn mọ́lọ́wọ́ bá bó bá ni إذ قالوا ما أنزل الله على بشر من شيء كما قالوا سبحانك فدي أنك ثم قال على هلكة المجوس سين كمين بيت قربا ومجوسي إلا أن رجع التعظيم وانا أنتم فلو بناني وفي السنو قالوا الله آدم أن نعبده فلو با كنت بنتما جيت فدا ريتلو فلو با بنتما جيت فدا ريتلو ولكن نعبد من هو أقرب إليه منا àwọn tó súnmọ́ lọ́wọ́ balẹ̀ káàmà joseph àwọn olùmọ̀ joseph ń عبدوا الشمس عبدوا سجدوا فون سجدوا لها وسجدوا فون الحمد لله الله الذين اتخذوا من دونه أولياء وصموا لي ميلي ولوبا ما نعبدهم ثم وقعدوا فون إلا يقربنا إلى الله زلفا قل بقى مواصم الله نكلم ọ̀rọ̀ wọn ni wọ́n máa sọ báyìí ọba ayé kẹ́kẹ́ kò sí fẹ́ ṣe tó fẹ́ fi máa ìfìlọ̀dọ̀ ọlọ́wọ́ pé ọba ayé gan àti kò ní súnmọ́ àmẹ́wà wa àwọn mẹ́wàá báyẹ̀ ní wà mú wọn náà súnmọ́ lọ́wọ́ àmẹ́kọ̀lọ́dọ̀ ọba direct ọba ayé nìí ọlọ́run bá ń sọ́kọ̀ wá sọ́kọ̀ direct ni kò ní ìfẹ́ lọ́gbẹ́ni kakẹ́kọ́ lọ́wọ́ lọ́ọ̀bà ó di yé wa lọ́ọ̀bà ìsọ̀bà ayé ọba ayé gẹ̀ẹ́dù bá dáa sílẹ̀kùn ẹlẹ́ fún àwọn sáríkà ìlú ẹ̀ láti fi wọ́n sọ̀pọ̀ ó díyẹ wa wallahu ta'ala àrùn ó tó báyà rí sọ́lọ́lá nàbí ìkọrí inú ara ní ẹlòkù tọ́ في كلامي هذا رحمه الله إن ورافع وعي القرآن كما إشارة إلى أن تعظيم وتنزيه إن لم يكن على عدل الكتاب والسنة فإنه يكون قات التعتيل وبيا بيبوبا تعالى ما سمع فما بابا بيبوبا gbẹ̀gbẹ̀ ni kó jẹ́ lórí ìtọ́nà kùránà àti sínà tí wọ́n ti gbẹ́gbẹ́ yẹn bẹ̀rẹ̀ ní eléyìn òpin ìdákúrò ní muntaha juhuri òpin gbóngbó ìsìn sanfani bọ̀ ìyá zubillah asájú ọlọ́ọ̀bà mẹ́rin يتعمل آل طوائف الضالة يقول بارون سوان بدا وهيد بارون في سوان بدا هم الطوائف أو الطوائف الضالة هم سنوهي والسركة المنحرفة كما سركة نبي يقولون التي سلكت في تنزيه مستعدين عاد الطريق فانت موجوانا يقول سفر أبو طلب أبو طلب أبو طلب أنهم لم يستفيدوا لذلك سوى تنقص mo rí àǹfààní mi ju pé wọ́n fi àbúkú kan lọ́wọ́ bá lọ ìdọ́rọ́ bí lára rẹ̀ ọba gbogbo ẹ̀dá wọ́n já àdọ́ sí france àti sí france lórí àwọn ìròyìn ọlọ́ọ̀bá kamali tó pé wọnú hotubalari àti ìròyìn ẹ̀dá pé ó gbangba níta ààlà àmúrò ìbáàbíyìm yóò pé alámàrí wọn débi pé kìtànzí ilà ètìkádà annáhùn lẹ́sìn fún àrùn gbogbo ọlọ́ọ̀bù sí lórí aláràṣì àwọn àṣàríyà àwọn ọ̀pọ̀ ọlọ́ọ̀bù bá ń bẹ lórí aláràṣì òun náà ti kúrán sí bẹ́ẹ̀ arrahmanu alala arsi sawa ruwa ya ke agbafa kan suwa yawan bẹ̀rẹ̀ musu wáyé bẹ̀rẹ̀ tún mutu ju àwọn ẹgbẹ̀rẹ̀ bíyàn suleiman adam àwọn wọn national item tó bá ní kọ̀yẹ́kọ̀ àwọn mọ́ national item ké bẹ́ àní ké àtúntò nàìjíríà mọ nǹkan gbogbo lóyà pé gbogbo lẹ́yìn ọlọ́ọ̀lọ́ yẹ kí ẹ fẹ́ẹ̀dì fún nǹkan kílẹ̀ mú sílẹ̀ kan lọ́wọ́ ó ń pè ní múlù bàrà yìí wọ́n sọ pé sílẹ̀ tó mú lọ́wọ́ yìí àwọn tó wà ń bẹ̀ tí ọlọ́ọ̀bí tó kọ yìí ó dùn tó àwọn ìwì lọ dùn tó àwọn jẹ́ wí mi rábùrú ń bẹ̀ wọ́n ni ah kílẹ̀ tí kọ́ àwọn tó yìí mọ́ ní kíjọ àwọn ọmọ wa nínú kílẹ̀ àwọn sọ pé ọlọ́ọ̀bọ̀ òsì tó mà kò sílẹ̀ kò sílẹ̀ kò yẹn ju ẹni tí ó wà ń kan lọ nítorí lẹ́yìn omi ọlọ́run ọba kò sí sẹ́mà kò sí ilẹ̀ kò sí lọ́tọ̀ kò sí lọ́sì ọlọ́run ọba yẹn ọmọ subhanahu an yakuna lọ́kọ̀ makanan fún ní ààyè kan tó wà lọ ààyè olùkọ́ bá ọlọ́run ojú wọ aláìní làákà yìí ó gbà pé ó mọ̀ ń sẹ̀fọ̀ mọ́ ọlọ́run ọba àmọ́ ẹ̀bí ń tíwálì kí ni wọ́n sọ fún wa ìtọ́lọ́run ó di yé wa kò sọ́lọ́run ọba nígbà tí ọlọ́wọ́ bá rọrùn yàrá gbégiri arrahmanu lẹ́la arsi tẹwà àwọn ọlọ́wọ́ bá òun wà lórí ìtẹ́ ọlá tó gún wa mẹ́ ó di ẹwà wallahu ta'ala alam tó bí wọn ẹgbẹ́ wọn sábà mọ́bọ́lọ́ nígbà bẹ́ẹ̀ yíwọ́n pamọ́ lọ́wọ́ ọlọ́wọ́ bá kúlà fọ̀rọ̀ yíwọ́ lọ́wọ́ حتى حال أمر بعضهم lọ́jọ́ àlámọ̀lé àwọn kan wọn gbogbo ìtànzí ìlà ẹ̀sì káàdì wọ́n jáde ọkàn ìgbàgbọ́ pé ìjànà ò lẹ́sà kókà àrẹ̀sì kọ́lọ̀bù sí lórí aláṣẹ́ ìlà òní yóò bà bọ̀dá rọ́bù ìsọ́lọ̀ alẹ́ ìlàwó ọlọ́wọ́ ọlọ́wọ́ bá ṣàhánà ọ̀tàlá ọgbàlù gbogbo máa yẹ kó lóun ju náwó lọ subhana allah amma yasifun ọlọ́wọ́ bá mọ́jú gbogbo súpà tó ń ṣe lọ ìnà tàbí àtọ́àtùn àbímatùn dájúdájú ìsàfọ́mọ́lọ́wọ́ bá ìgbàláṣẹ́ ọlọ́wọ́ bá tó ti dé ni wọ ìbádọ́dún jìlá ìjọsìn fọ́lọ́wọ́ bá tó gbọngbọ́n ni tó jẹ́ ẹ̀rọ ẹ̀rọ ẹgbọ́n ẹrú ọlọ́run tó jẹ́ mọ́mìnì àyẹ̀kúnà fi tìjì bí ìhìyí ìrọ́bì àlà àdì mustaqim kọ́ máa tójú ọ̀nà ọlọ́ọ̀bà tó ti tààrà nì rẹ̀ sábẹ́ olùlọ́hù tí ma sàfàmọ́ ọlọ́ba bẹ̀nzíàhù àǹkúlì máyà rẹ̀ kò bí yẹn nàpá ìwọ̀ ọ̀yọ́ tó ma sàfàmọ́ ọlọ́ọ̀bà kó gbogbo ìṣẹ́ ọlọ́ọ̀bà nínú àwọn ààyè àbábùkù ìṣẹ́ wọ́n máa ròyìn ọlọ́ọ̀bá kò ní síbi rẹ̀ àti pàtí kamali àtàwọn àròyìn sí pé àti ọ̀làdìdáwọ̀s àti zalik kò ní ẹyẹnu àlàndóró ilé kólù hìlú rẹ̀ kìtàbù wọ́n súnà lórí súnmílá sẹ́lẹ̀m kìtàbù àti súnà níbi sẹ́lẹ̀m kìtàbù láà kí ọlọ́ọ̀bá alkùrán wọ́n súnmílá rasúlìhì kama kára ibn ahmad bin amdal rahimahullah gẹ́bí imam ahmad rahimahullah pé la yusufu allah illa bima wasafu bihi nafsahu آدنا ريالوبا أتدبي يعني. رياله أو وتبأ به رسوله صلى الله عليه وسلم بكانوا يتعلون دولا بأبي رسالة رياله ولا يتجاوزوا قرآن والسنة أبنا تأيوا رياله قرآن والسنة من كان على ذلك نمسلي فهو على حدي القويم هو لجونة وعلى صراط المستقيم جونة تارع وذا في أسنان تارع الله بأسان ولا تلقي السلام عليكم ورحمة الله وبركاته